بسم الله الرحمن الرحيم وبئي نستعين عونك يا معين رب زدني علما اللهم صل على سيدنا محمد جد آسن وحسين إمام الأرمين ابن السبعين سيد الثقلين المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين وصحابه المباركين جزا الله خير قومنا وجدودنا وقد معدوا لنا سبلا ومسالكا إرام جميع أساتذتنا ومعلمينا وسيوئنا وأبائنا وأجدادنا وأمهاتنا ولكل ما له أكل علينا ولمن أوصانا بالدعاء برحمتك يا أرحم الراحمين adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ayé ànábọ̀ àmàhàmà àlékún kí àlékún gẹ̀ ọlọ́run bá fi wa aṣáájú olùfinimọ̀nà olùfẹsẹ̀ wa lójú ọ̀nà tí ń jẹ́ Muhammad wọ́n láti ẹ̀ bá kẹ́ gbogbo àwọn sàábì rẹ̀ bá kẹ́ gbogbo àwọn àfáà wa gbogbo ibi tí ẹ̀ bá ti ń gbọ́ wa tẹ́ẹ̀rí wa wò ọlọ́run kó máa bá a nífẹ̀ẹ́ yín ẹ máa bá wa ṣíà rẹ̀ ẹ sì máa bá a láìkì péèjì wa náà lónìí kí la fẹ́ bára wa sọ ó ní pé a ti bọ́ sí oṣù bíbí anabuwa Muhammad kullama ahalla alayna shahru rabiul awwal gbogbo àti oṣù yìí bá ti yọ oṣù Rabiul Awwal tazakara nasu mawlida akhsoma shakhsiyat fil ojud ìtì máa rán wa létí ni pé ó máa rán wa létí akhsom shakhsiyat ẹni tó epo ń lo the great personality in the world wàyíyà shakhsiyat Muhammad ó ní shakhsiyat tànà Muhammad shakhsiyat tó uncommon personality ọ̀làna muhammad sallallahu alayhi wa sallam alladhi istafa Allahu ta'ala min khalqihi fúnra ọlọ́run ló dá ẹ̀dá tó pọ̀ ṣùgbọ́n Yorùbá ní ilẹ̀kẹ̀ pọ̀ lọ́jà kí Ṣàngó tó wò mọ́ kinní kan ẹ̀dá pọ̀ tọ́lọ̀ ń dá ṣùgbọ́n lọ́wọ́ ọ̀sẹ̀sẹ̀ ẹ̀dá kan bí bó ti ṣẹ̀ṣà náà muhammad wọ́n sọ náà wà láàrin yìí débi pé tẹ bá wo bọ́lọ̀ ti dá nábì àti wáyé rẹ̀ àti wá rẹ̀ ẹ rí i pé bíi pé fúnra ọlọ́run kò tiẹ̀ kọjá nìkan dá sí i òun ló ya fọ́tò bí mo ti fẹ́ ṣe àti irú tí mo fẹ́ ọ jẹ́ wà á sálẹ̀ òra àmọ́tánilẹ̀ àlẹ́mí ọlọ́run àfa ànábì kẹ́ gbogbo ayé kó tí ò bẹ́nẹ́fìtì bí àǹfààní ànábì kódà àdúgbò tó ń gbé òun tó bá ṣe pé ẹni tí ò jẹ́ mùsùlùmí gbogbo tradition náà mahama làwọn náà ń bọ̀rọ̀ àwọn àwọn internationally wọ́n ń lo mẹ́tọ́ọ̀dù bó ṣe ṣèjọba rẹ̀ bó ṣe manage security rẹ̀ locally bó ṣe manage ẹbí àtàrà rẹ̀ domestically bó ti ń lo ilé rẹ̀ gbogbo déyàn bá mú wa nísìnyí pé òun lajú yóò jẹ́ nǹkan tá ànábì ti gbé kalẹ̀ nínú kí wo mọ́mọ́ kò sí tó fa wàhálà fáwọn mùsùlùmí kó dáa pé àstọ́dì rẹ̀ àtẹ̀lé ẹni tó bá ka síra ànábì dáadáa tó bá ti rí nǹkan kan tó dáa ó dẹ̀ rí picture ànábì mẹ́ pé yes prophet máa ń ṣe báyìí prophet máa ń ṣe báyìí walinathi fi hadha sahar tọ́sù yìí bá wá dé oṣù rọ̀bìlà àwọn àwọn èèyàn àwọn fi intifáyì intifáyì kàtígórì méjì làwọn èèyàn máa ń pín sí inú àwọn kan dùn pé bíbí ànábì tó fi gba ayélẹ̀ yìí tó wàlẹ̀ intifáyì àwọn kan ń sayẹyẹ bíbí ànábì بمولد محمد صلى الله عليه وسلم وانتفاؤنا وانتفالنا وانتمامنا بمولد صلى الله عليه وسلم ليس كما يصنع الجهال والغافلون من الناس èyí táwa ń sọ lórí prógráàmù yìí kò ń ṣe pé celebration tàwọn aláìmọ̀kan nìwé o kì í ṣe celebration tàwọn ọ̀gá ọ̀fìlúùn àwọn afọ́rí èèyàn tí wọ́n ń fà nábì pèdè oúnjẹ tí wọ́n wà máa fi ìdọ̀tí báwọn ò ti yanjú yí ànábì la tẹ́nìkan máa sẹ́nu sọ ti pé sọ́jọ́ bí ànábì náà wọ́n ń ṣe báyìí irú ẹ̀kọ́ ni wí o. lèyìntà bíi anokimu zinat aunarfa urayat autawasa alhalwa innama intifalu nabi kí ṣe ká ṣe ká dáná ká jẹun ká wá kàn jó ká máa wá ṣe gbogbo ẹ̀ rántí lọ́ọ́ ti ní tèmi gbà lérò pé yàn rántí bíbí ànábì. anatazakkara hadha rasul alhazima ó ní kéèyàn ó gbé anabi síwájú ìpè arákùnrin yìí tí àáfà òǹbúrídà wò títí títí títí ìpè ẹnìkan ṣoṣo ní president òun náà ní cj òun náà ní commander lójú ogun kìí sọ pé ẹ máa ń sológun yìí ń bọ̀ kọ́ ni ni ni òun náà làwọn ìyàwó ẹ̀ tún wá fún láwọ́ọ̀dù pé the best husband òun náà padà sọ pé khairukun khairu le ali wa ana khairu le ali èmi mo lóore jù fáwọn aráalé mi combination yìí téèyàn bá gbé lọ́wọ́ ọ̀kun dànù president ìlú mélòó lórí tí ń lógun yàtọ̀ sí president Chad ibẹ̀ ló kú sí gọ́ọ̀mẹ̀ntì president mélòó ló gùdì lẹ́kọ̀ọ́nọ́mì ṣẹ́hùn náà ní CJ ti ń dájọ́ èwo ló ṣe máàmù nù wọn síbẹ̀síbẹ̀ ẹnu níwọ̀n tó ń mú nínú ayé yìí ẹgbẹ̀rún kan bọ́lẹ̀ ọmọ wọn ò rojú wọn ìyàwó wọn padà dìyàwó ìyàwó ńgbà tí ò rojú wọn tára ń ṣe ẹni ẹlẹ́ni ní bá bí àbùkátà rẹ̀ eléyìí làfà búrúdà wa wò títí oníwà mọ́bìlágùnlẹ̀ ilmi ah oníbẹ̀yẹ̀ ọba kìlọ̀ kí wájú tó bá kìlọ̀ tó dà lọ́wájú dà lẹ́yìn tó bá wá study personality anabi ibi tí ó parí sí ni pé wàá mọ̀bìlágùnlẹ̀ ilmi fi ìyànà ò bàṣàrò sáà wá lè perú ẹni ilé èèyàn báyìí àmọ́ o èèyàn náà ni ní tó fi yàtọ̀ ni pé wà á nà ó khairu khalqi Allahi kullihi ìwọ ló dáa jù ní gbogbo ń tọ́lọ̀ ń dá ìyẹn ló jẹ́ kí nǹkan rẹ̀ ó yàtọ̀ àná Muhammad arákùnrin tí mo wí pé celebration bíbí ànábì ni pé kọ́dí tára kalana sí rọ̀tàntọ̀ hìrọ̀ àtìrọ̀ ànábì fìtà ayé rẹ̀ lẹ̀ kò sẹ́ni tó lo transparent life tó wà public office the more you become a public officer the more your life becoming open to the rest of the world tó o ti di eleri lu o di koma máa sọ́mọ rẹ kọ́ máa sọ́yàwó rẹ àwọn wàá fẹ́ máa daṣọ bò ń torí wọ́n máa pa sí ní ìwà àwọn ibẹ̀ ni ọgbà tú ṣùgbọ́n nígbà tá ànábì wà ní tó jẹ́ pé òní public all eyes on him A ànábì wà allow transparency kódà iti o sojú wa ó sọ fún àyàwó rẹ̀ ẹ rìpọ́ọ̀tì ẹ̀ fáwọn àlùmọ̀ ànábì torí pé àtinúlé mi àtòdé mi ìyìn ní ṣe nǹkan kan kó yàtọ̀ sí tọ́lọ̀ ní ṣe ó ní gbogbo ń tẹ́ bá rí tí ń ṣe máa kọ́ o àwọn sábẹ́ ní ìrẹ̀ òjíṣẹ́ ọlọ́run fi rídà wàlgádà ṣé tinú ń bí ẹ ká tó bá ń dunnú ká rìpọ́ọ̀tì ẹ̀ torí pé àsìkò méjèèjì yìí ọmọnìyàn kì í sara rẹ̀ bínú bá sí ọ bí ìwọ kọ́ ní làákàyè rẹ mọ́ ìwọ kọ́ ló létí mọ́ ìwọ kọ́ láwọn rẹ mọ́ gbogbo tó ń bá sọ sọ́ọ̀rì ni ó gbẹ̀yìn ẹ̀ bínú rẹ̀ bá sì dòdòdòdòdò ètò lè ṣe ló mọ̀ ló lè ṣe gbogbo tipa ọ̀ka ló lò ó ṣe anábì ní kò ní í ṣẹlẹ̀ sí mi bínú mi bá ń dùn ẹ̀kọ́ kalẹ̀ bínú mi bá ń bàjẹ́ ẹ̀kọ́ kalẹ̀ ló jẹ́ kó jẹ́ pé tára kalẹ̀ àná sí ìrọ̀tàntọ́ ìrọ̀ àtìrọ̀ anábì fi ìròyìn tó dùn kalẹ̀ fẹ́mi pẹ̀lú rẹ̀ ìròyìn ọ̀hún ìròyìn tó yẹ pé Ah, pẹfúm bẹ́ẹ̀nbẹ́ẹ́ wíwọ náà bá lò òórùn rẹ̀ lọ́ọ́ máa jà ládùúgbò wàtàrà kàlánà rìsáàlàtà àmàtàn kọ́ọ̀lìdà anábì tún fi kalẹ̀ fún wa mẹ́sẹ̀gì universal message a good muslim kò sílùú tó dé táyò ní respect rẹ torí pé òní fara ní aládùúgbò òní fara ní neighbor rẹ wàá manage àwọn èèyàn wàá respect àwọn èèyàn wàá respect feeling àwọn èèyàn wàá di value torí pé bọ́gà yín ti sínú risala hama kọ́ọ̀lìdà anábì filẹ̀ fún wa mẹ́sẹ̀ tọ́ ẹ pé unifásà ni ẹnì kan ò rí rẹ̀ yọ kúrò ńbẹ̀ pé wa níta anábì ń ṣe yìí kò yẹ ká ṣe tiwa kò sí ẹni nínú ayé yìí sọ̀ọ́lì àtàn ó wá dá a nígbà ayé ànábì débi pé gbogbo tó bàjẹ́ láyé sì ti ṣe in a short period of time láàrin twenty three years and then anabi change the face of the world bó ṣe wá dáa tó yìí o àwọn ìwà nígbà ayé anabi ni rárá o mùsùlùmí atalẹ̀kùn lè dàmánì wọ àmàkà tó bá fi lè apply rẹ̀ sínú ayé rẹ̀ ibi tí wọn náà manage as a leader àtúnṣe ó débẹ̀ inú ilé ibi tó ti occupy àtúnṣe ó débẹ̀ because gbogbo a máa ń rò pé kò sí àkọ́kọ́ nínú tá anabi fi tọ́ ni wọ́n máa ń pè ní aladilu justice for all gbogbo olu tó bá rí tí dọ́gbadọ́gba bá kárí ayé wọn ẹ̀kọ́ ànábì wọn kọ́ ọ̀kan náà àwọn ọmọ olówó ní Madina ó jalè wọ́n wá rìpọ́tù pé ìgbà tó jalè tán ń dájọ́ fún tán dẹ̀ confam ẹ̀ wọ́n ní wọ́n ó gé lọ́wọ́ wọ́n wá lọ pé case ọ̀kan náà àwọn àgbàlagbà tá ànábì tijú wọ́n wá ní kó wá bẹ̀bẹ̀ pé àwọn èèyàn máa sọ pé à ń gé mùsùlùmí lọ́wọ́ tó jẹ́ pé kíní tó jalè ìyẹn náà bá lọ́dà nábì pé dákun ẹni yìí sàmárì làwọn bàbá rẹ̀ gbajúmọ̀ ni wọ́n bó lọmọ gbajúmọ̀ ó sì wá máa lọ ẹ̀wọ̀n lọmọ olówó ọmọ ọlọ́rọ̀ àṣé bàbá náà bá nábì ti tijú rẹ̀ tó anábì dìde ó lóun ò ríjọ́ tó dún anábì pọ́n bá rí anábì ni ayo anas alábi yóò pẹ̀ yín èèyàn máa bá lùkùn náà yóò àná kí ni problem yín ẹ̀yìn èèyàn ìsàsára kàfíkùn dọ̀ìf tọmọ ẹni tí ò lẹ́ni bá jalè nù yín àkọ́mọ alẹ́ ilẹ̀ àdá ìkíákíá lẹ́ẹ̀dájọ́ rẹ̀ kíákíá lẹ́sọ̀ọ́dẹ ni wọ́n gé lọ́wọ́ wà ìsàsára kàfíkùn sẹ̀ríf táwọn ọmọ ẹlẹ́ni àwọn ọmọ mínísítà àwọn ọmọ pírẹ́sidẹ̀ǹtì àwọn ọmọ gómìnà táwọn bá bàlú jẹ́ tẹ́ ẹ bá mú wọn ee eh, tàràkù ẹ wàá fi wọ́n lẹ̀ ni wọ́n máa lọ ẹ fẹ́ lómi substitute wọn anabi ni lawo kaana fatima tó bí kaana fatima tó bí tó rasulillah sarakat tí a máa tèmi tẹ́ ẹ mọ̀ bí mo ti fẹ́ràn rẹ̀ bí ojú fatima tó bá jalè làkọ́ta muhammad yada èmi anabi muhammad gé ọwọ́ rẹ̀ hadha siratun hadhihi siratun tọ́hírà kọ́ọ̀lídà sọ́ọ̀líhá mùsùlùmí لكل zamani wà màkà eléyìí ni ò sí wọn náà wo nàìjíríà wo gbogbo ayé tá a jọ ń lò ǹjẹ́ òfin tó mú lówó ló mú tálíkà ǹjẹ́ ẹ bá rí jẹ́ bá múra kankan ọ̀rọ̀ tó kan mẹ̀kúnnù ni o tó bá kan tiwọn ẹ̀yìn ẹ̀yìn ni wọ́n fi yanjú ẹ̀ ẹ̀ ní lójútu rẹ̀ ariwo lẹ́gbọ́ ẹ̀ ní gbọ́ ẹ̀ ní mọ̀ bí ó parí sí i wàlìntìfáàlù wàlìntìfáàlù ká dunnú ká dárayá nítorí bíbí ànábì ipa àrántí rẹ̀ oyè ànàtẹ̀sẹ̀kẹ̀rẹ̀ hàdì sírọ̀ oníkárántí àwọn ìtàgbé ayé ànábì wàtílkà rìsálà kárántí mẹ́sìtà ànábì torí ẹ̀ wáyé rìsálà tu muhammad sallallahu alayhi wa sallam mẹ́sẹ̀jì ànábì tó gbé wáyé wọ́n sì rọ́ọ̀tì yìí àti síra rẹ̀ ìyàmọ̀wá àdìhì hàdì fi hàdì ilmúdàmínà zaman lásìkò yìí ìtẹ̀mí pẹ̀lú rẹ̀ tá a máa jọ yanjú nù lóṣù kọ̀rọ̀ bí làwálì yìí á sì dìrà á sà bíbí ànábì wọ́n máa yẹ ta hànà kọ́bíà àti tó jọ mọ́ mini ikmatin wà ibrotin wà mọ̀ izatin wà mọ̀ àmàlà àti tó jọ mọ́ níwáàsí láwíjàre ní àwọn nǹkan tó jọ mọ́ ní fídì tí kálukú wa bá wà torí pé lakọ̀díkà ni lakọ̀fẹ́ rasulillahi. uswatun hasana ọlọrun ló ti tó yín nídìí máa nàgà e, ẹ̀ nídìí kẹ́ tún lọ bòmíì àpèjúwe tó pé ní ti bẹ̀ fún yín lára náà Muhammad lima kana yarjullaha fún ẹni tó mọ̀ àwọn àfa àwọn ń kẹ́ àfa amílù sàkóso lima ni pé ẹni tí ń wo pé sọ́lọ́run ó sì dá sí mi ti ń ṣe mí lásìkò tí ń fi retí pé sọlọ́wọ́n ọ̀dà sí sọlọ́wọ́n ọ̀dà sí ìgbà tí ń fi retí sọlọ́wọ́n ọ̀dà sí anábì ò torí kẹ̀kẹ́ kọ́ wá lọ dàyà kọ́ tírélà yẹ́rùjù láàlẹ́ lomi ìwà tẹ́rì rẹ̀ ti burú nìsí ó kéwu tán kèrè iṣẹ́ kèrè owó ó kàwé tán kèétí rìṣẹ́ ó ṣe ìyàwó kèébímọ gbogbo nǹkan tá a máa ń fẹ̀mí sí pé yóò wà yóò wà yóò wà lẹ́lòmíì torí ẹ̀dí kẹfìrí sí i ń tilé ọláwo bọ́lé aláwo ntìlẹ oníkíní kan bọ́ọ̀lì oníkíní kan anábì yóò bára rẹ̀ situation yẹn tí ò sí ìyá tí ò sí bàbá tí ò sálájọ sọ àmọ́ síbẹ̀ mọ̀kìdìbà alẹ́ àwájẹ ó dájú kọ lọ́ọ̀ ni tíwọ náà bá fẹ́ wà ní stéèjì ìwà àfànábì kọ́sẹ̀ pínjọ́ tó lè mọ bó ló ti ṣe àdúrà ni ń ní òpù ń sì lágbọ̀kànlé lára ọlọ́ wàlíyọ́mù làákìrà ẹlẹ́ẹ̀kejì ànábì tó fún ọ lápèjúwe fún ẹni tí ń tún rò pé ó ti dà fún wa àti dàntàdà ṣùgbọ́n àfẹ́ lálẹ́ àfẹ́ láti bọ̀ tán àfẹ́ fi rádaràdà kò nu ayé bóre bá dọ́wọ́ rẹ̀ bá nábì ti lóore ń jóore dọ́wọ́ rẹ̀ ní òlò gbogbo ẹni ó dáa fún tí fi ṣe làálé tẹ́mi jọmọ làkejì lójú tọ̀ǹtọ̀ tẹ́ ń tara rẹ̀ rántí ọlọ́run tí wọ́n á ń torí ìtì ẹ̀ pọ̀ ọlọ́run lọ́ba abúpẹ́ bí ìbá sọ lọ́run tí yóò mọ̀ ọ́ tó sọ́wọ́ yẹ kí lábájá ni kọ́ kẹ́kọ̀ọ́ fà wálẹ̀ gbogbo ń ta fẹ́ ṣe nílẹ̀ tá a fi ṣe tọ́lọ́run rè òun tó wá máa fi wá ṣe ẹ̀yẹ gbogbo ẹ̀dá tó bá ti jẹ́ kẹ́ẹ̀dọ́ ọmọlàkejì ó tara àwọn rántí ọlọ́run láburú orí òní dalẹ́ lọ́wọ́ rẹ̀ lọ́kọ̀ọ̀sì ànábì péjọ́ta ànábì dẹni ayé tágbára dọ́wọ́ rẹ̀ sọ̀rọ̀ gbẹ́yìn ọmọ àpò pé bọ́wọ́ ẹni ọba tẹ́kùdà abéèrè ikú tọ́pa bàbá ẹni ọwọ́ ànábì tẹ́kùdà tán ó foríjì gbogbo àwọn tọ́pa ń bàbá ẹ̀kọ́ nù wálé yóò mi là áhìrì nù àti bọ̀tán ọ̀dọ́wọ́ rẹ̀ bàbá láti bọ̀tán tó ṣẹ́kù tó ní kú tó ayé ọmọ dákọ̀ rẹ̀ bí wọ́n ti ń dákọ̀ ànábì ó lè mọ́tò ànábì àmẹ́nubí ìwọ náà bá dì mú ayé òní gbàgbé rẹ̀ wọ́n sẹlibrétì rẹ̀ fanabi sàtìkò kọ́ bó ṣe dìmọ́ lọ́hùn bó ṣe sàánú ẹ̀dá bó ti fi gbogbo ntọ́lọ̀ ń kẹ́ fi wá fálù fáwọn èèyàn àwọn tá ànábì sọdẹ èèyàn níye dóní ìmáàmù náà ah, abdulhamid kiski ó ní ìzá àjẹbùtà ó ní tó bá ń ṣe mọ̀ bí àná isa ibn mariam ipa ànábì isa ọmọ mariam ayélujára ó òkú ó fa inna rasulallah sallallahu alayhi wa sallam. onye ọrọ ga ati anabi adam mahama ayal ajiyal alqadima min alhadam ó jí òkú tí ètí ẹ̀ tí gbogbo ya ati ide anabi tí wàá fọ̀rọ̀ rẹ̀ jí wa kalẹ̀ àwa dàlàyé nínú ilé ọlọ́run nínú gbọ́lọ̀ ọ̀rọ̀ ọlọ́run yé nínú wa fíkìrà rẹ̀ sọ wá dẹni tọ́ mọ̀ntọ́kàn ó ní ilé yìí ọ̀gá ni sẹ́ni yíṣárí lójú ẹni tí ètí e- ti ń mi tí èdè e ń kọ́ wadhakara Allaha kathira tó bá fẹ́ rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà yàtọ̀ sí ìtọ́ tara rẹ ẹ ti di wòlíì ẹ ti di kinní kan ẹnì kò ní rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà kẹ́nu rẹ̀ ó gbà á anábì ló rántí ọlọ́run ẹ̀dá ó dẹ̀ fi eh, bíbí ìsáná kó fi kíyèsí ó rí i pé lọ wo gbogbo àwọn àdúrà náà màmá masurot lọ́rọ̀ àwọn ń taaki ó rí i pé àwọn àsikárò ànábì ó júwe ẹni tí ìfọlọ́run lẹ́ ń gbà kan tó bá dí láàárọ̀ léyìí tí ó ṣe tó bá ní tó bá di dùwà ó léyìí tí ó ṣe tó bá fẹ́ kárùn tó bá fẹ́ wọ mọ́sáàsì ó léyìí tí ó ṣe tó bá fẹ́ wọṣọ ó léyìí tí ó ṣe tó bá fẹ́ wọ tọ́lẹ̀tì ó léyìí tí ó ṣe tó bá fẹ́ jẹun ó léyìí tí ó ṣe tó bá fẹ́ gun nǹkan gùn ó ní tí ó ṣe tọ́ba wọlé tọ́ba jòkó ní tí ó ṣe ó rí pé tó bá àwọn àsúrátì yìí pín sí gbogbo àwọn àràkàtì ayé wa kó ó rí pé anábì òfìbì kan ńlẹ̀ ní ìṣẹ́jú kan láìra tí ó lọ yóò sì fi ẹ̀yìn bẹ̀rẹ̀ rẹ̀ tó bá fẹ́ wọ tọ́lẹ̀tì tó jí tó sùn kódà tó yí ẹ̀gbẹ́ padà lórí oorun kò fìgbà kan lẹ̀ láìra tí ó bí ó bá wá tó bá wọn wọ́n máa ya fọ́tò èyí tó náà ń ṣeun èyí tí ẹni wí tó bá kírun tán èyí tí ẹni tó bá jẹun tán èyí tí díẹ̀ díẹ̀ ó rí i pé ọlọ́run ò jìnnà sọ́kàn tiẹ̀ náà nù. wal yawmil akhir wa sakara Allah kathira tó bá pé léyìí wá ni a rí i pé anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba aránṣẹ́ pẹ̀lú èrò tó ga oníwà ma yantiqu anil hawa in huwa illa wahyu yuha allamahu shadidul quwa anabi sọ̀rọ̀ fẹ́nu o ó gbọ́ lọ́rọ̀ fẹ́nu ìsàtẹ̀lẹ̀ anabi ẹnu tó bá rí ma ní sọmọ èyí ò tó wọ́ tó jẹ́ mùsùlùmí tó jó ń wo èrò yìí tó ń rìpọ́ọ̀tù tó lè dà lúrú etí òṣojú rẹ̀ ò rí pò ṣe dá allamahu shadidul quwa àwọn àfáàní Jibrilu ni àfáàní ọba tó lágbára gan òun ló sànẹ́bì ìdìbò ti sọ́dà yìí tábà wọ Muhammad sallallahu alayhi wa sallam á rí i pé ìtayé rẹ̀ kọjọ tẹ́ni kankan torí pé ọba tó dáa síra gbogbo àwọn ànábì ọlọ́run tó lọ ìtàn wọn ò ṣeé tẹ̀lé ìmí ti dán at wàmàbákì àtìmínìyà láàyè kùnà khalqatu muntasila kò wà connected anamama nìkan ló lè sí ìtàn ayé from day of birth from cradle to grave every second of his life ló wà documented tó jẹ́ pé màfú sọ̀tàfi kìtàbí láàdá wàjálà gbogbo ẹni kúránì bá wà dèmọ́lẹ̀ láyà tí bọ́ọ̀tìlù mẹ́mí ní èdè ìwọ̀lẹ̀ àmìnà kálfì kò sí dọ̀tí tí ó fọwọ́ kan tànà nítorí pé ó ti so mọ́ alukùránì alukùránì dèrè wọ́n ti dọwọ́ bò màfú sọ̀tàfi àdìsí rọ̀ṣọ́lẹ̀ sallallahu alaihi wasallam àdìsá nábì náà ti dètò ànábì mọ́lẹ̀ táwọn àfáà ṣiṣẹ́ lérí rẹ̀ púpọ̀ ọlọ́run wà fi sunanihi alẹ́dìrọ̀wá sọkọ́tù fi kutu àdìsí jàmíà gbogbo àwọn àdìsí bẹ́ẹ̀ ni sọ̀yẹ́ ni imam muslim buhari ni o fi kutubu sita fi jami wal musanafati musanadat mahfuzati fi kutubu sirra alẹ́dì àyẹ̀nẹ́tì bi adal amr bí a bá ka síratu nàbàwíyà tàbí izahak tẹ ka síra èyí tí àfàwà abuada nẹdàwí ṣe eríṣiríṣiríṣiríṣi ó fi dérí ètíṣà síratu nàbàwíyà wùlásọ̀tún síra ètíṣà àdàmú ṣe nítòsí ń bì gbogbo ẹ̀ ẹ̀ rí i pé wọ́n bá wa dé ìtàn nábì kalẹ̀ pàmkàdà láìlú nùbúwà wàlẹ̀ àyàtì wàlẹ̀ mùjíza gbogbo àwọn tíra yìí ṣàmáyé kútùbù ṣàmáyé lì ní o gbogbo àwọn tíra yìí kò séyìí tí ó sọ̀tà nẹ́bí ìtàn yìí wá gbé fèsì kéfà wúlìdà bí wọ́n ti bí wàmáta wúlìdà ìgbà wọn bí wàmìnà àrùdíhì ìlú wo ni wọ́n ti bí sí àbí mímọ ọmú rẹ̀ wàmáta dọ̀náwù ta lọ́gbà àtọ́ wà kéfà náṣà bó ti dàgbà wàmáta amìlà fi sọ́bà. So kí ló ṣe ń gbà kékeré rẹ̀ wàmáàdà amílà fi sàbábìhì kí ló ṣe ń gbà tí ń jọ̀dọ̀ wàmáàdà fọ́nà fi kùhù látìhì ìgbò ní baálé kí ni ń ṣe kọ́bla bí ìzẹ́tì kó tó gbé e dìde wàbáàdà bí ìzà nígbà wọn gbé e dìde kí ló ṣe kọ́bla lè ìjìrá kó tó ṣe ìjìrá kí ni ń ṣe wàbáàdà lè ìjìrá lẹ́gbó ṣe ìjìrá kí ni ń ṣe kúlọ̀ àdà táàkì ìlànà sírọ̀tà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo nínú tànẹ́bì tí wọn ò dè mọ́lẹ̀ tọ́ba rí báyìí rí ọmọ ìyá mi ìwọ ni kó o béèrè lọ́wọ́ ara rẹ pé òjíṣẹ́ ọlọ́run tán tiẹ̀ ń wí yìí kí láyí padà tó bá mi lọ́dún nìyí torí pé gbogbo alágbọ́dọ̀ ní tẹ́kùn lọ́dún kọ̀ọ̀kan kókó tí sọ ìwà ànábì kò sẹ́ni tó so mẹ́yọ̀ kan tí ò ní ṣe ríire ó pọ̀ torí kò sẹ́ni tó dáa tó o àmọ́ bẹ́ẹ̀ yẹn bá rí kan mú lọ́dún ni wọ́n là nábì ọlọ́rẹ ni wá bíra rẹ ọ̀dà mo fẹ́ fọrẹ ṣe mọ́lúdi ọdún ni ìyẹn mi pé gbogbo tọ́lọ́n bá fún mi ń sànù ọmọlàkejì ń bẹ̀ mi ò ní jàjẹ́ tán ń máa rántí ọmọlàkejì ẹlẹ́ẹ̀kejì wọ́n là nábì olódodo ni á pẹ̀lú ògùn ọlọ́run gbogbo ohun tí máa ń wá sákì ẹ̀yìn lásìkò yìí òdodo ní màá bá wọn lò ọ̀ràn bíbí ànábì nù á. Ah, wọ́n là nábì kẹ́kẹ́ bí ó tú ìjẹmí àti bọ̀dá mi tán paríparí tí wọn ò rí parí yọ ọgbọ mo fi wí àná Muhammad èè àwọn ará maka náà ṣe jù bẹ́ẹ̀ lọ fóun náà kò òṣèmólúdé ànábì nù á wọn là nábì fẹ́ràn ọmọ òrukàn pẹ̀lú ògùn Ọlọ́run ìdajì rẹ̀ sì yẹ bá ń ṣe kúlà kan èè wá bá ń dínà sí i pẹ̀lú ògùn Ọlọ́run ibo nílé ìwé àwọn ọmọ òrukàn wà ọwọ́ agbé lọ́bẹ̀ ó ní wọ́n máa torí ànábì ni wọ́n wí wọn ò wí ó sọjọ́ òbí ànábì nù àmọ́ ká wá ṣàìsùn ká máa ṣe fàṣádù ká máa bà gbogbo nǹkan jẹ́ ká wá máa fi ìdọ̀tí yí ẹ̀sìn ọjọ́ òbí ànábì màmá kọ ànábì náà ò sì ní rí ọ ọba tó dáa náà ò ní kọ kéèyàn ìmáàmù náà abúlé àfáàwà hasan banna rahimahullah rahmatan wasa nígbà tí ó ròyìn bíbí àná màmá àti ìtànjọ́ bí ànábì àti ọ̀tàn ìwáyé ànásíra àná màmá ipe ó lè bá wa tún gbogbo nǹkan ṣe ó wá fẹ́ ròyìn rẹ̀ ká lè gbàgbọ́ pé kò sí tuntun ìwọ̀n à ń sọ fún wa pé ànábì màmá sallallahu alaihi wasallam ó ní fàkàánà ti risalatu àmọ́ ó ní mẹ́sẹ̀jì ànábì ọ̀yọ́ nìkan lẹ̀ àtọ̀mẹ́kẹ́ ni àtàgbà ni. Atagba atalákọ̀wé ni àtúnṣe ọwọ́ ni kọ́lídàtàn kọ́ọ̀tìmá ó nítorí pé ònìkan ní everlasting message tó dẹ̀dẹ̀ last one tí ò sí nǹkan míì tí ó gbẹ̀yìn rẹ̀ mọ́ oníwàmùtádẹ́t ó ní àmọ́ tó fi dáa jù ni pé mẹ́sẹ̀jì àná màmá yìí imtadẹ́t ó ó ló ó tẹ̀síwájú ó náwó náà yẹ túùlànì ó ní níbi gíga ni kò sí bó ti wò ó ga tó civilization náà bí ga jù ọ lọ you still need to pick something o gbọ́dọ̀ mú bẹ̀ ni ata samulati abadan saman gíga yìí ló ga débi pé kò fìgbà kan lẹ́nu ayé táwa rò pé wọ́wọ́ ọ̀rọ̀ anábì wí anábì wí yóò relevant sáǹtì ní sí o gbogbo ẹni ó bá wí bẹ́ẹ̀ ayé rẹ̀ ayé ní òkan òun ni ò ní relevant nínú ayé kìí ṣe pé o torí pé ò lè yọ nígbà tí à ń fi ìwà sọ nísìn ẹ̀rí gbábùkù kan wà láfíríkà elétò lànà mi ó fètò sírun ó fètò sáwẹ̀ nígbà táwọn òfètò sáyé wa nísìn ṣá ajámọ̀ ó fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ nílùú wọn fi wà peaceful nígbà táwọn òfún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ táwọn kan sáyé bámbám láyó bó ti kẹwàá tó ní sáà rọrùn sùnmọ́ nísìn anábì fi ìmọ̀ build society rẹ̀ gbogbo àwọn ali gbogbo àwọn aisha gbogbo àwọn abdullahi ibn abbas abdullahi ibn umar gbogbo àwọn àfáà tó padà dà àfáà tí wọ́n jáde nínú institution rẹ̀ nílé kéwú rẹ̀ gbogbo wọn ìmọ̀ ni wọ́n fi jòkó ìmọ̀ ló jẹ́ kí islam orin jìnnà ń jọ náà nígbà táwọn afojú kéré education nísìn ṣáà ajámọ́láyé àwọn nǹkan wọ̀nyí lẹ́rìí pé ọ̀làjú ànábì ga débi pé ó kárí gbogbo ayé ó ò lè build egalitarian society kankan Oh, you cannot succeed in building any society without base it on the uh, uh, teachings of prophet muhammad sallallahu alayhi wa sallam fundamental gbogbo ayé ó ti wà lérí bá ànábì ti gbé kalẹ̀ tó jẹ́ pé wọ́n tádẹ̀t gíga ni mo wí yẹn o ó tún wá nàyẹ́ ó fẹ̀ àròdàn lẹ́bù àtà intafamat afakal umam ó fẹ̀ débi pé kò sí bó ti wo jarun pátó kò sí bí ayé ìlú yín ti wò fẹ̀ tó tí ẹ bá kó ń tẹ̀ ń ṣe sínú tàṣeyọrí ìta nábì pé ó ṣe báyìí ó ṣe báyìí ẹ lè go far ẹ rí i pé gbogbo àwọn tí wọ́n gbà nẹ́bí yìí táwọn ò tọmọlé kí ó dàrẹ́ẹ̀tì àwọn èèbó ni tẹ́ ẹ bá débẹ̀ ẹ rí ti ń tẹ́ ètò gáyàtò nizom ẹ rí ń bẹ̀ gbogbo àwọn táwọn wá jí kéwúké yìí lára nẹ́bí àti study personality nẹ́bí àwọn translate ẹ̀ sílùú wọn lọ́kàn wọn bá balẹ̀ àwa tá a torí ẹ̀ wáyé àwa wá ń jò mọ́ èèpo àwọn ń di òríjínà nítorí pé ìwà lójú ẹ̀ẹ̀mọ̀kàn gbọ́ ọ lọ àwọn ò gbọ́ pamọ́ wọ́n ń gbọ́ lágbọ́ lò wọ́n fi ń tọ ayé wọn ayé wọn wá létò àwa wá ń gbọ́ pamọ́ àwọn wo mọ́ èyí tí kò ní ìtumọ̀ àfààní gbogbo àwòwò ayé lẹ́kọ́ ànábì ká o wàmtádà tí ó mọ̀ kàn ó ní rẹ̀ dẹ́t bó ṣe jẹ̀ tó ìpè káwọ́ pé details ìkíníkíní yìí ó jìn débi pé ìmọ̀ ànábì àti ètò bó ti bá wa tó ayé wa ó lóorin ilẹ̀ débi pé atawusaw ahbati so ó na dúnìá wà lẹ́ àkọ́rọ̀ ọ̀kálíkà kò débi pé àlùmọ̀ ànábì kò sí ọ̀rọ̀ àlámọ̀rí ayé kan ni mo sọ tí wọ́n wá sọ pé ànábì ọ̀dà sí èyí tó ṣẹlẹ̀ recently lọ́rọ̀ covid gbàrà tí ó kọ ṣẹlẹ̀ gbogbo tradition tá a ná máa máa lálẹ́ tá a fi lè tẹ́kì ẹ pandemic gbogbo ẹ̀ ní wàá padà wàá padà lò ṣé káwé ìwọ ni èsì tradition náà máa mọ̀ ni ṣé kí a ṣe ìlànà ipe tí ìzàwákọ̀ àtàwọn ọ̀nà bẹ̀ árdín tó bá ti sí pé wàhálà ṣẹlẹ̀ lù kan ẹ̀yin tẹ́ wàá bẹ́ẹ̀ má jáde ẹ̀yin tẹ́ sì ti fẹ́ wọbẹ̀ ẹ má wọbẹ̀ wàlà tẹ̀dẹ̀kùlùwà ǹjẹ́ bí civilization ti tó nísìn ǹjẹ́ wọ́n rí alternative kọjá ìta nẹ́bí prescribe ní one thousand four hundred years ago ṣé wọ́n rí mi wọ́n rí omi pé kò sí àìrìnjìnnà níbi ìmọ̀ wa as I translate ìtànẹ́bì to reality ní òjá mọ tí ń ṣe wá lóògùn ọlọ́run ló ń fi ṣògùn gbogbo ìṣòro ayé ẹni tó dáyé tó mọ tí mẹ́mẹ́ nù ṣòro ló wí bẹ́ẹ̀ tó bá tẹ̀lé òtí mọ̀ pásìrì tiẹ̀ bò ààrẹ ò lè dọ́dọ̀ rẹ̀ ìbànújẹ́ ò ní dọ́dọ̀ rẹ̀ tó rẹ́ni a ní ó jogun rẹ̀ náà láti júwe bí ó ti ṣògùn rẹ̀ fún yín. wà á tẹ́lẹ̀ tí òun kọ́ tẹ̀sítọ́ ọba ti sùn òun dúnìyà wal akhirah gbogbo nǹkan tó jẹ́ nǹkan ayé yányán ni ẹ yàwó ni ẹ fẹ́ bímọ ni ẹ fẹ́ kọ́lé ni ẹ fẹ́ tọ́mọ ni ẹ fẹ́ gbogbo ni mo sọ tí ìwáyà ànábì òṣogun rẹ̀ kò sí lèhádà torí délé yìí takafalọlọ́wọ́ bí ifcc rọ́ọ̀tì yìí ọlọ́run òfin fi ìtàn ànábì ilẹ̀ fẹ́nìkan kó bá wọn sọ ọlọ́run ní sọ nǹkan rẹ̀ wàsùnẹ́tìhì àti tradition na Muhammad sallallahu alaihi fi majmọ́ ìhìmá bí ìtìmáàrí himalbayanu nadhari torí pọ́lọ́ mọ̀ pé ayé ànábì gangan ni practical example tí kúránì ń wí wọ̀ṣárì ulẹ̀ àmàlí òun ló explain details bí iṣẹ́ tọ́lọ̀ fẹ́ ká ṣe lil kitabil karim tó ti wà ní alukur'ani alápẹ̀lẹ́ wà ẹ̀sùn mubin òun náà làlàyé tó gbé e tán o tó bá wá rí báyìí rí ọmọ ìyá mi ọ̀dọ̀wọ́ rẹ̀ ọlọ́run ní sọ fún ayé iná nàdánná iná nánú nàdánná zikirọ wa iná lẹ́hùlẹ̀ hàfisùn ó ní iná nánú nàdánná zikirọ àwa la sọ alukur'ani kalẹ̀ wa iná lẹ́hùlẹ̀ hàfisùn àwa náà dẹ̀ la máa sọ ìta fi ń ṣàlàyé alukur'ani ní sunna náà Muhammad ó ní ta ayé ànábì bọ́lọ̀ bá ń sọ kur'ani tí òjò parẹ́ kó lè yé wa yóò mọ̀ sọ́ọ̀tà náà Muhammad náà kò ní parẹ́ àwọn tí ò wá jẹ́ tà nábì ọ̀parẹ́ òun àwọn lolólùfẹ́ ànábì àwọn tí ò jẹ́ tà nábì ọ̀parẹ́ òun àwọn làtẹ̀lé ànábì àwọn tó fẹ́ràn ànábì taratara tó ń pójoojúmọ́ ni wọ́n máa ń rò lójú wọn ayé wọn pé èwo ni ìtí ìṣe nínú tá àná máa máa ṣe àwọn lolólùfẹ́ àná máa mọ̀ Allahumma salli ala sayyidina Muhammad salata tunajina bi amin jamila awali wala afat. وتقضي بها من جميع حاجات وتطهرنا بها من جميع سيئات وترفعنا بعندك على درجات وتبلغنا بأقصى الغايات من جميع الخيرات في وبعد الممات سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم